أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ náà Al-Qur'ani wípé rẹ̀ ànábì pé àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dára wáàsí tó rẹwà wáàsí tó wé tí gbọ́ náà ni ó fi pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ìyẹn náà fi gbétò yìí kalẹ̀ lórí iléeṣẹ́ wa níbí lórí Orísun tẹlifíṣàn láti máa gbádùn ètò náà al lórúkọ ètò náà ń jẹ́ tí èmi ọmọ yóò máa tukọ̀ rẹ̀ alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni mm, ọwọ́ àdúrà náà ni fáfani wọ́tọ́ ẹsẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́ lórí ètò yìí ọwọ́ àdúrà kan náà ni lórí iléeṣẹ́ orísun náà ni kọ́lọ́run dákun sàgbẹ́rẹ́ ẹnì kọ̀ọ̀kan wa iléeṣẹ́ náà ọlọ́run níjọ́ bàjẹ́ kò ní í dàrú la ilaha illallah wala muhammadu rasulullah sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé abala tí wọ́n wá ètò náà náà ni abala tí a ti máa gbé bàbá wa fadra khalifa muhammad kamil muhammad awal garu wá ní abala tá a korúkọ rẹ̀ sawtul akhyar ohun àwọn ẹni ẹ̀sà tí bàbá wa fadila sheikh alhaji alukuman muhammad awal garu tí wọ́n ṣe onígbọ̀wẹ́ tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ garu technologies nigeria limited kọlọ́ndàkùnmọ́ ba iléeṣẹ́ náà jẹ́ ọlànà muhammad ọdọ ọlọ́run àwọn khalifa wa ti wà ń kalẹ̀ o láti dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ bàbá ẹ ń sálàmù sáwọn ará ilé kí wọ́n mọ̀ pé ti dé Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A ọ̀rọ̀ Musa gbàdúrà yín, Ọládẹ́bí Muhammad lọ́dọ̀ ọlọ́run. Gbogbo àwọn ètò tí ẹ ti ṣe kọjá tí àwọn èèyàn ń wò ni wọ́n ń gbádùn. Ni wọ́n sì ń lù wá lọ́gọ̀ ẹ̀yìn pé a àwọn àfáàní lára àfáà tí ẹ̀ ń gbé wa bí ó ti rí nù ni. Ọlọ́run dákun Musa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa náà. Ọlọ́run kò ṣe dáadáa fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. Bàbá nǹkan tí mo fẹ́ kí a sọ̀rọ̀ lé lórí bàbá, òun náà ni مرض القلب wa ilajuhu àárẹ̀ ọkàn torí láyé àsìkò táwọn èèyàn ń sáré lọ́kàn o pẹ̀lẹ́ ọkàn àwọn èèyàn ń sáré gan-an ọkàn àwọn èèyàn ń sáré gan-an tẹ bá rí àwọn ọmọ kéékèèké ẹlòmíì ọmọ kékeré tí o ti jọmọ ọdún mẹ́ọ̀ọ́dún márùn-ún ní ti ń pla ní ti ń sọ pé òun fẹ́ ní owó òun fẹ́ ní bílíọ̀nù náírà àwọn ọmọ ọdún nineteen ọmọ eighteen years àwọn yẹn wọ́n tẹ̀ ti ń tájẹ̀tì nǹkan ńláńláńlá tá hmm. a lè pe kò sí ti ń fa eléyìí náà àárẹ̀ ọkàn òun náà ni làwọn àpè lẹ́nìí mo fẹ́ ká tírìtì àárẹ̀ ọkàn kí là ń pè láàárẹ̀ ọkàn gan-an àti pé kí là ń pè ní ọkàn gan-an ẹ jẹ́ amú láti bẹ̀rẹ̀ bá. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa asahabi wa sallim amin adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ kí àti gẹ̀fọ́nrẹ́ Muhammad ọlọ́run abẹ́ adúpẹ́ lórí pé o tún ní ká di jímọ̀ ti tèmi mọ́sàjà ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé gbogbo àwọn afáwà mọ́sàbà kẹ́ wọn àwọn tó tún wájú ọlọ́run bá yọ́nú sùn àwọn tó ń bẹ láyé àtibọ̀ tó wọn lọ́run jó dáa àwọn òbí wa tó tún wájú ọlọ́run bá Muhammad awwal àtàwọn ìyá wa tó tún wà pẹ̀lú ọlọ́mọ́sàbà kẹ́ gbogbo wọn la hawla wala quwwata illa billah bákan náà iléeṣẹ́ wa garutech ọlọ́run jùmọ̀ lọ síwájú sí ọ̀làlá haúláwọ́lá kúwọ́ta ìlà bìlà. èyí tá a fẹ́ sọ̀rọ̀ nípa ilé ìníhun náà ni wọ́n ti sọ fún wa yẹn pé maradul qalb wa ilajuhu àárẹ̀ ọkàn ọkàn wa ṣàárẹ̀ àti ìwòsàn rẹ̀ bàbá sọ̀rọ̀ nípa ọkàn bàbá sọ̀rọ̀ àárẹ̀ ọkàn táwọn èèyàn bá máa sọ̀rọ̀ nípa ìwòsàn ẹ̀ ọ̀dọ̀ àwọn cardiologist ECG e test ẹ lọ x-ray ẹ lọ ṣe tọ̀hún ẹ stress test láti wo báwo ni state wo ni ọkàn wà ẹ eh, sickness ọkàn tá a wá ń sọ eléyìí spiritual sickness ni kì í ṣe physical sickness tí wọ́n ń lo fasoprene àbí tí wọ́n ń lo kinní kan sí ọkàn tá a wí yìí òun lọ́ba ara ẹ sì rí pé gbogbo gbà òun náà ní darí ètò ìgbésí ìhùwàsí ọmọ ẹ̀dá anabi muhammad sallallahu alaihi wa ní lọ́pọ̀lọpọ̀ gbà a ṣàdúrà pé ya muqallibal qalub ya muqallibal qulub thabbit qalbi ala dinik torí pé ọkàn yìí náà ní nǹkan ọlọ́run tún wá ń sọ fáwọn èèyàn ká lè mọ̀ pé ọkàn yìí ó lágbára insan ma garraka bi rabbikal karim alladhi khalaqaka fasawwaka fa'adalak fi ayyi surati ma sha'a rakaba ìtafẹ́ lòmìnira ni pé bá a ṣe wà yìí oríkèéríkèé oríṣiríṣi lọ́lọ́run fi dá wa jọ orí ń bẹ ojú ń bẹ ọrùn ń bẹ apá ń bẹ inú ń bẹ gbogbo ẹ̀ ń bẹ ẹsẹ̀ ń bẹ gbogbo oríkèéríkè yìí náà lọ́lọ́run torí nǹkan kan dá wọn ó dá ojú nítorí ká lè fi ríran ó dá etí nítorí ká lè fi gbọ́ ó dá ẹnu ká lè fi sọ̀rọ̀ ká lè fi jẹ èyí yòówù tó bá jẹ́ nínú àwọn oríkèéríkè ara yìí tí ń bá ń ṣàárẹ̀ iṣẹ́ tọ́lọ́run torí ẹ̀dá ò ní rọrùn bójú bá ń ṣàárẹ̀ yóò wò bàìbàì bétí bá ń ṣàárẹ̀ kò ní gbọ́rọ̀ dáadáa bọ́wọ́ bá ń ṣàlẹ̀ yóò mọ gbọ̀n ní láti mú nǹkan bẹ́ẹ̀ náà ni gbogbo ara yòókù ṣùgbọ́n èyí tó wá jẹ́ ọba bẹ̀ òun náà ni ọkàn ọkàn yìí bó bá wá ń ṣàárẹ̀ ní títí ẹ̀ ìtọ́lọ́run bá torí ẹ̀dá òun náà ka rẹ̀ kí lọ́lọ́run torí ẹ̀dá ọkàn wa òun náà ni alẹ́ àìlìmù ó dáa nítorí ìmọ̀ kalẹ̀ rí ìmọ̀ tá a fi ṣètọ́ lọ́run tá a fi sin lọ́run ó dáa nítorí hekima òun náà ni ó gba hekima láàyè gẹ́gẹ́ bí orúkọ ètò yìí alhekima wisdom ọgbọ́n àti òye ọkàn yìí kan náà ni ọkàn náà ló bẹ́ẹ̀ náà ó tún wá dá nítorí alimaharifa nítorí ká lè dá ọlọ́run ọba mọ̀ bẹ́ẹ̀ yóò sì dá ọlọ́run ọba mọ̀ kò lè sin lọ́hùn bákan náà ó tún wá dá ní tó fẹ́ kó máa ṣe là ń sọ yìí o ọlọ́run fẹ́ kó jẹ́ pé ó gba àyè fún ìmọ̀ fún ọgbọ́n fún ìmọ̀lọ́hún wàhùbùlà kífẹ́ ọlọ́run náà tún mọ lè jókòó síbẹ̀ àárẹ̀ ọkàn tó bá sì lálàáfíà ni gbogbo lè jókòó síbẹ̀ wá ìbádà tùhù kó tún lè ráyè láti lè máa ṣe títọ́ lọ́hùn iṣẹ́ tán kan wá ṣe nìyẹn ṣùgbọ́n ọkàn yìí tó bá wá bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀ ó ṣòro láti mọ̀ ó yàtọ̀ la fi sọ pé kì í ṣe physical sickness kì í ṣe physical ailment tó bá ń ṣàárẹ̀ yóò ṣòro láti mọ̀ wípé ah, ọkàn yìí ń ṣàárẹ̀ o kódà bí ẹni tó ń ṣàárẹ̀ ọkàn yìí bá tún wá fura pé ọkàn yìí ń ṣàárẹ̀ àti wá ṣe sùúrù láti lo oògùn ẹ̀ wá ń kọ́ hmm. ìyẹn náà tún nira nítorí pé oògùn ẹ̀ ń tó koro ni oògùn ẹ̀ ń tó koro ni òun náà ni kéèyàn yapa sí ìfẹ́nu ọ̀gá oògùn ẹ̀ ni hmm. ìfẹ́nu ìdẹ́kẹ̀rí ọ̀gá ni tọ̀ tó bá rí bẹ́ẹ̀ ọkàn tá a wá wì yìí tá a pè ní ọba ara yìí òun ni mọ́sàrù sàáda mọ́sàrù sàáda òun lórísun oríire ẹ̀dá hmm. bó sì tún ṣe jẹ́ mọ́sídàrú ṣàká ìhà bó tún ṣe jẹ́ orísun orí ibú ẹ̀dá hmm. òun náà ni mọ́sídàrú sọlá ìhà òun náà tún ni orísun ìmáṣe dáadáa ẹ̀dá bó sì ṣe mọ́sídàrú fàṣádì ha tó jẹ́ pé òun kan náà tún ni orísun pé kí ẹ̀dá ó wà corrupt ìmáa ṣe dáadáa ẹ̀dá hmm. yóò mọ ní lódiwọ̀n bí ọkàn ẹ̀ ṣe dá sí ni ìmọ̀ ṣe aburú ẹ̀dá òun náà ni ó dúró lórí pé báwo ni ọkàn ẹ̀ ṣe láburú sí òun ni stéètì tí ẹ̀dá máa wà. Ànábì àwọn sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam. Kábà lè mọ pàtàkì ọkàn, ànábì kúkú wá sọ fún wa pé Allah, wa inna fil jasadi مضغة مضغة إذا صلحت صلح صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله tọ Ànábì sọ fún wa pé bá ṣe ẹran kan bẹ lára àwọn ọmọ èèyàn bá ṣe ẹran ibi tó lálàáfíà dé ó dàbí ẹnjìrún ní ìsásàlàhàt tó bá yí sound tó lálàáfíà àjẹpọ gbogbo ara ní ó lálàáfíà gbogbo gbogbo ní ó lálàáfíà àmọ́ tó bá wà corrupt gbogbo ara ló bàjẹ́ òun lẹ́fi ah, rẹ́ lomi wojú ẹ̀ pé a kí ní sọ ọkàn ló bàjẹ́ òun ló wá hàn lójú. la ilaha illallah ọlọ́mọdé àjárí pé hmm. ọlọ́dẹ muhammad lọ́dọ̀ ọlọ́mọdé hmm. la ilaha illallah. Hmm. ẹ gbọ́dọ̀ yà bàbá wa fadúrà sí khalifa muhammad kamil garu nípa n ta n pè ní ọkàn ẹ gbọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ohun tọkàn bá ti da gbogbo ngbèsè ayé yẹn ó da tọkàn bá ti bàjẹ́ wàláyé wà yẹn ó bàjẹ́ ọkàn náà la wà olè tí ń ọkàn ni ọkàn ni ó fi rò pé àjẹlọ lè kólé wọn jẹlọ kò ní láàánú mọ́ ó ọlọ́run dákun má bà wá lọ́kàn jẹ́ yẹn wa tí wò wá nílé ẹ̀dá kan ẹ̀ farabalẹ̀ dáadáa bá wọ́n ṣàlàyé ìdílé ìdílé fún wa láàárọ̀ yìí ṣùgbọ́n a lọ sókè lọ́hùn níṣe pátápá máa padà dé bàbá wa Khalifa Garu wọ́n sì wá ń kalẹ̀ wọn àti ìlọ ẹ̀sìn ìwé kú kalẹ̀